ọba tí ó ga jùlọ tí ó tóbi jùlọ atọ́rọ iṣẹ́ ìrìn ọlọ́run fún aṣíwájú ẹ̀dà ní Muhammad sallallahu alaihi wasallam ìkẹrọ ìjọ ọlọ́run tó máa bá nẹbi kó bá wọn alẹ́ àti àwọn ọkọ̀ ọbẹ̀ àti gbogbo àwọn ọmọkùnrin tí wọ́n rí lànà tí a ń filẹ̀ títí di ọjọ́ ìgbìnà kìámà ìṣọ́lá àátẹ̀síwájú ní orí àlàyé sáà ń bára wa ṣe lórí tó bá bá ń pè ní tẹ̀síhóòlù àkídà báàbù tí a wà òun náà ni báàbù ẹlẹ́ẹ̀kejì tó ṣe àlùmábà àkùsáni eléyìí ojúmọ́nà tí adáwọlé òní tó ṣe pé a ti bẹ̀rẹ̀ ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn náà òun náà ni báàbù tó ń kọ́ alẹ́kọ̀ọ́ ń pa àtàwọ̀ṣe al iṣẹ́ ọlọ́run ọba àlékiọlá lẹ́yọ ọ̀kan ṣoṣo nínú ìjọsìn iṣẹ́ ọlọ́run ọba àlékiọlá lẹ́yọ ọ̀kan ṣoṣo nínú ìjọsìn torí pé a ti sọ̀rọ̀ lórí àtàwíd àrùbùbíyà iṣẹ́ ọlọ́run ọba àlékiọlá lẹ́yọ ọ̀kan ṣoṣo lórí ìjẹ́ ọlọ́run ọba rẹ̀ ètò tẹ̀lé òun náà ni káwó tàwíd àlùlùyà iṣẹ́ ọlọ́run ọba àlejò ọlọ́lọ́kọ ìgbélóhùn nìkan tó tó lẹ́nu tó ti wípé onìkan náà lábọ̀rọ̀ ṣe ìgbọ́sìn fún. a ní ojú àkọ́kọ́ tó ṣe mọ́tòkálù sínú tàwídì olùríyà yìí bákan náà kàlẹ́ pé ní tàwídù ìbàdà òun náà ni kí n tó ṣe wípé kẹ́límà sí abùkátà lọ́dọ̀ gbogbo ọmọ ìdẹ́yàn ká sọ̀rọ̀ wá qawlu ilaha illallah muhammadu rasulullah a ní òun náà ní nǹkan àkọ́kọ́ tí a fi gbá wọlé lórí tàhídì al-uluhiyya gbólóyìn àjọyọ̀ ra wípé ìtumọ̀ náà ni wípé kò sọ bá a kan tó tọ́ láti fún ní ìjọsìn nídẹ̀yìn ọlọ́run ọmọba àlékè ọlá etí gbólóyìn tó dúró fún òun náà nílé gbólóyìn ní àwọn májẹ̀mú àkàwọn májẹ̀mú ẹ̀ bíi méje fún wa pé àwọn májẹ̀mú tó tó gbólóyìn mú nílé ìfi àlẹ́ ilmù ìyẹn bọ̀rọ̀ nígbàgbọ́ nínú gbólóhùn la ilaha illallah àlìyẹ̀kín ìgbàgbọ́ ìbọ̀rọ̀mọjẹ́ gbàgbọ́ olórèfé ìgbàgbọ́ tó jìndò ìmọ̀ pẹ̀lú màmọ̀ dájú wọn ni alkọ̀rúùl ìyẹn bọ̀rọ̀ gbá ti gbogbo tí gbólóhùn tó kó sínú àlìkìyà abọ̀rọ̀ juwọ́jú tẹ́lẹ̀ abọ̀rọ̀ tẹ̀ fún kẹ́lìmọ̀ la ilaha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Màmá bá tẹ́lẹ̀ kejì lórí Tawhid al-Uluhiyya. Ìyẹn ni iṣẹ́ ọlọ́wọ́n bá àlejò ọlá láṣọ ilé ẹni tó ṣe wípé nìkan náà làbọ̀rọ̀ fún ní ìjọsìn. Wọ́n ní Fàídàn al-Ibada. A jẹ́ pé ìṣe láṣọ lórí ìjọsìn yẹn àbọ̀rọ̀ lágbọ́yé ìtànpè ní ìjọsìn gangan eléyìí ni àfọwọ́sí ètò láti lọ fún wípé tawhid al-ibada iṣẹ́ ìjọsìn wọn ní al-ibada fil lugha ìjọsìn nínú èdè wọn ní ọ̀kan náà fà ibn Sayyada wọn ní ìpínlẹ̀ ìjọsìn nínú èdè mánà àtẹ̀sílù òun náà ni kéèyàn yẹpẹrẹ ara rẹ̀ àtẹ̀sílù ìyẹpẹrẹ bí bàtà sọ wípé ala ọ̀nà kan ọ̀nà tààlà yìí a ṣe ní nǹkan yẹpẹrẹ wọn tó bá ń sọ̀rọ̀ ló gàtà lédè tó sọ pé àlẹ́ ìbádà ìjọsìn tá a gbàlérò ẹ̀ sọ̀rí kùmà àgbà ọ̀nà kan tá a là kalẹ̀ tó ṣe é tàn tó ṣe gbà fún àwọn èèyàn wọ́n yàtọ̀ sọ pé mo ní lè ẹni tá a ṣe ní nǹkan yẹpẹrẹ wọ́n ní eléyìí àmọ́ mú eléyìí wá wà á ó kìlá afa gbólóhùn àlàábdù ẹrú afa ayọ látara gbólóhùn nítorí kíni lìdíláti yìí lè mọ̀wòláhù torí wípé a pe ẹrú ní ẹrú lódiwọ̀n gbà ti ẹrú bá tó ti rí rẹ̀ yẹpẹrẹ níwájú ọba tó dáa torí tó tẹ̀ níwájú ọba tó nínú èdè náà a máa sọ pé alẹ́ ìbáadá alkodoro wà tàzálò òun náà ni kíyàn tẹ̀ àbí kíyàn yẹpẹrẹ ara ẹ̀ tó ń gbé ẹnikẹ́ni tó bá pẹ̀rẹ̀ ní alàábù òun náà ni ó máa ṣe alẹ́ ìbáadá ẹrú ni ó ẹni tí ó bá gbẹ̀rẹ̀ ní ábù kò lè ṣe ìbáadá ẹni tí ó bá gbàrà lẹ́rú ẹnu kan náà wá ń sọ yìí èyí tó ṣe wípé ohun odidi àwọn ìran èèyàn ni lẹ́nì inú àwọn ìran èèyàn olówó bí àwọn nàfọ́rá lèrí lẹ́nì ẹ̀ lè gbà pípẹ́ nígbà kẹsọ pé ẹrú ọlọ́run ó ní àwọn ti kọjá ipò ẹrú torí pé ọba tó dáhùn ti di ọmọ ń wò kékeré táwọn àbá ń tú fún wa nínú èdè wọ́n ní káwá sọ pé àlàádù amúlábàá pé ẹrú ṣe kí ni ó ṣe àtẹ̀lílù ó wọ́ rẹ̀ ńlẹ̀ ó rẹ̀ rẹ̀ ńlẹ̀ fún tani limaulawu bọ́ba tó dáa ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tí ó bá ṣe tán àti rẹ̀ rẹ̀ ńlẹ̀ tí ó ṣe tán àti wọ́ rẹ̀ ńlẹ̀ fọ́nà kò lè gbà po ẹrú yálà yóò rí rẹ̀ ní nǹkan mi tẹ́lẹ̀ ọba ti gbà po ẹrú wájú ọlọ́run nǹkan mi ló kù tó fẹ́ gbà yẹn tó tó pé àwọn òkè tá àti gbapò ẹrú torí ẹ̀wọ̀n fúnra wọn ní oyè fúnra wọn nígbà wọn fi jẹ ẹrú torí lọ́dọ̀ tí wọn ìpera wọn lẹ́rú lọ́dọ̀ ọlọ́wọ́n fi làákàyè yẹn wò bí ìgbà tó bá sọ pé ẹrú lágbájá lélẹ́yìí láàrin ara síra wa tó làákàyè tí wọ́n fi wò káwọn fẹ́ yanjú ọ̀rọ̀ yẹn wọ́n wá fi làákàyè gbégbé tá bá pè yẹn lẹ́rú ó túmọ̀ sí pé yẹn yẹpẹrẹ ẹni lẹ́lẹ̀ ni bọ̀dé táwọn ń ti pé ẹrú tálẹ́ni náà ń sọ alimawula alaala alimalik ẹrú ọba àgbà ńlá ayé ipò tó tó ẹ̀dá sí òmìnira so alaabdu ni ó lè ṣe alìbádà ẹrú ni ó lè ṣe kí ni ni ó lè sin olówó rẹ̀ fẹ́ntí ọba ń ṣe ẹrú kò lè ṣe kí ni kò lè sin olówó ẹ̀. tọ́lọ́kẹta gbólóhùn tí alàádù tó mú wá òun náà ni alùkòdúró wá àtàzàlù ìyẹpẹrẹ ara ẹni ìrẹ̀rẹ̀ nílẹ̀ pátápátá fún tààlà ni fún Allah subhanahu wa ta'ala. Sọ̀rọ̀ ni alàádù ẹrú ò ní ṣe alàádù lílàádì. Ìbádà nínú ìjọsìn ẹrú ò bọ̀rọ̀ ṣe pé ẹrú sin ẹrú mi lórí kíni lórí ìbádà lórí ìjọsìn ẹwú àsopọ̀ àwọn kìíní wọ̀nyẹn tí ẹ bá lóun ṣèjọsìn fún ẹ̀dá ẹgbẹ́ ó túmọ̀ sí pé ọ̀rọ̀ ẹ̀bí ta ni ẹrú ẹ̀dá yẹn ìbádà nínú ìjọsìn ó ti gbé gbági pátápátá ó ti sòfò ayé àtàkìyàmà sòtara ní ká ṣe ẹrú tì ká ṣe ẹrú sin ọba tó dá wa tó pa wá láṣẹ ìjẹ ẹrú wa wọn tó wá sọ fún wa pé ìjọsìn ìjọsìn ìbádà lédè lárúbáwá ìjọsìn ìtò ń túmọ̀ sí lédè líle wọn ní táwa pápátá wo ní ojú ṣẹ̀rí à ń kọ́ kí lálàyé táwọn àfà tí wọ́n pe àlẹ́ ìbádà ọ̀rọ̀ kan náà láàmú ona ni ọ̀rọ̀ sheikul islam ibn taymiya rahimahullah torí náà bá ti ṣàlàyé ẹ̀ ó wọnú ara wọn kábẹ̀ ọkàn yìí kábí ṣe àkóso gbogbo ẹ̀ sheikul islam ibn taymiya rahimahullah wọ́n ní bá ń pè ní al-ibada ìyá ismu jami'un wọ́n ní òun náà ní orúkọ àkójọ ọ̀kan likulli ma yuhibbu orúkọ ayọ̀ kan tó ṣe pé a fi kó àkójọ àwọn nǹkan papọ̀ kí làwọn nǹkan a fi kó papọ̀ ìkú lè máa yọ ìbò òlà gbogbo tọ́lọ́wọ́n bá àníkẹ́lá tó nífẹ̀ẹ́ sí pátá wọ̀yà rùdọ́ọ̀hù gbogbo tọ́lọ́wọ́n bá àníkẹ́lá tó yọnu sí pátá gbólóhùn ìbádà wọ́n ní orúkọ ẹyọ kan tá a fi kó àwọn nǹkan kan jọ àwọn nǹkan tá a fi kó jọ náà ní gbogbo tọ́lọ́wọ́n bá àníkẹ́lá nífẹ̀ẹ́ sí àti gbogbo tọ́lọ̀ ọba àlíkọ́lá tó yọnu sí mìíràn àkúwàlì nínú ọ̀rọ̀ tí yóò máa sọjá yẹni ni wọ́n àmàlù rọ ìrọ̀ ọba àfihàn àti iṣẹ́ tẹ́dà ó máa ṣe nínú iṣẹ́ èyí tí ó ti hàn síta àbí nínú iṣẹ́ èyí tí ó ṣe kí ni tí ó ṣe pamọ́ wọ́n ní gbólóhùn ìbádà tó túmọ̀ sí òun náà nìyẹn ẹ̀rí pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó kẹnu ni ọ̀rọ̀ tó kẹnu ni torí pé tọ́lá wo sọ́ọ̀tù máa yí dà tọ́lọ́ ọ̀bà nìkan tó pé àlìyẹ́wò máàlùtù lákùn dín nà kù ọlọ́run ní mo ti pé ẹ̀sìn yín fún yín ẹ̀sìn yín kí ọlọ́run ọ̀bà nìkan lápè wà àtìmọ́ǹtù àlékún ní àmọ́tí mo ti parí ìdára mi léyìn lórí wà rọ̀díìtù lákùn bẹ́ẹ̀ ni mo ti wá yọnu sí ìsìláàmù rọ̀díìtù lákùn ní ìsìláàmù dínà mo yọnu sí ìsìláàmù gẹ́gẹ́ bí ẹ̀sìn tẹ́ mọ̀ ẹ̀sìn so ìbáàdà wa rè é gbogbo tọ́lọ̀ bá ní kíọ́lá fẹ́ àti tó yọnu sí nínú ọ̀rọ̀ sísọ àti nínú ìwà tẹ́gbà ó máa wù zọ́ọ́yìrán èyí tí ó wù jáde wọ̀bátínan àti èyí tí ó wù pamọ́ wọn ní tá à ń pè ní ìjọsìn lélẹ̀ sòtò tó bá ti pé ṣẹ́rẹ́ hàn ìjọsìn gbogbo tọ́lọ̀ bá ní kíọ́lá tó là kalẹ̀ máa fi débi ìfẹ́ ọlọ́run gbogbo tọ́lọ̀ bá ní kíọ́lá tó là kalẹ̀ táàbí táàbí débi ìyọ́nú rẹ̀ tó fọwọ́ ara rẹ̀ síkún rẹ̀ tó lànà rẹ̀ fún wa òun ni ìtànkù ní kìíní alẹ́ ìbáàdà ṣẹlẹ̀ àfáwa ní tó bá rí báyìí nínú àwọn àlàyé tá a ṣe lórí ìjọsìn ó túmọ̀ sí pé ìjọsìn lójú ọ̀nà tó gbòòrò àmọ́ wò lọ́nà méjì ọ̀nà àkọ́kọ́ alẹ́ ìbáàdà tún al-mahadọ̀ al-ibadatu al-mahadọ̀ ìjọ ti ìpínlẹ̀ tó ṣe wípé àrùmọ̀ kankan ìpínlẹ̀ ìjọ sinmi al-ibadatu al-mahadọ̀ in tó ṣe wípé ìjọ sin láṣe wọ́n láti ìpínlẹ̀ nǹkan kan ò gbé kúrò lórí ìjọ sin ìjọ sin òun náà ni wọ́n jẹ́ wọ́n ní al-ibadatu yẹn ni wọ́n sọ pé ìjọ sin pọ́nbélé àtàlàyé ẹ̀ fún wa wọ́n sọ pé ìjọsìn wọ́n ní kínní ìjọsìn pọ́nbélé. Hmm? bákan náà wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ni a ní alẹ́ àìbáadátu ọ̀rọ̀ ìlú mahadum. àwọn ìjọsìn náà ti pé wọ́n ṣe ìjọsìn pọ́nbélé. àmọ́ àníyàn tá a ní lórí wọn ní oṣù kínní yóò sọ wọ́n di ìjọsìn. ẹ̀yẹ́ bá kọ́ sàlàyé lẹ́yìn ní ṣókí. àwọn ìjọsìn ti pé àwọn ìṣe tó ṣe wípé wọn ètò ìjọsìn nípìnlẹ̀ àmọ́ àníyàn tani lórí wọn ló ṣe kí ni olóko wọn di ìjọsìn lápèjúwe kí yẹn ṣe dáadáa nínú dáadáa bá fẹ́ fọmọ ẹ̀dẹ́ yẹn ni kí yẹn fún yẹn ní nǹkan kí yẹn ṣe tọ́lá pọ̀ fún yẹn àbí kí yẹn ná lórí ọmọ rẹ̀ kó ná lórí àwọn ìyàwó àná papọ̀ nínú ilé dáadáa bá fẹ́ fún ọmọ ẹ̀dẹ́ yẹn ni náà dáadáa ta fẹ́ ìyẹn lè tọ́ di ìjọsìn látòrí kí ni lórí àníyàn tó bá ní ẹni tó bá fún yàn lówó tó fún lówó mo fún lágbájá ní kinní nítorí kí n lè bá a ṣe ìyẹn ràn lé lórí àbí nítorí pé kí n lè bá a mórí ẹ̀ sábẹ́ ìjọsìn afẹ́fẹ́ àbí ìjọsìn kan láà ó ṣe fún àǹfààní ta ni àǹfààní ẹni tó kú fẹ́ rí kankan lórí tó ṣe yẹn abẹ́ńtò tó fún yàn lówó àbú fún yàn ní nǹkan ó wá fún ní nǹkan tó fún àbó ló fún yẹn ó ṣe ìbá alùwẹ́jì ìlà ó ṣe láti rí ojú rí ọlọ́run ìyẹn ni wọ́n sọ pé ó ṣe tán ọlọ́run lára rẹ̀ àníyàn wípé tó fún yẹn àníyàn tó ní pé mo fún torí tọlọ́run kí lè bá rí ọlú ọlọ́run lára rẹ̀ àníyàn ti ṣe kí ni ó sọ di ìjọsìn. ká sùn lálẹ́ nípa abẹ́ fún wa ni tó bá fẹ́ máa tún lọ lẹ́gbàá tó bá jí láàárọ̀ ló lòkun ara kí wọn ní ọdún abúfẹ́ tètè sùn kí ló dàbẹ́ tètè sùn mo fẹ́ tètè sùn torí pé mo fẹ́ kí n jí lóru kí n bá ṣe tààjú oorun ẹ̀yìn lásìkò tó tún yóò fi di ìjọsìn mọ́ lọ́wọ́ yóò máa ṣe kí ni yóò máa dá ládàá pẹ̀lú ẹ̀ so àwọn ilé náà pè ní àlẹ́ ìbádàtò ghayru máa dọ̀ àwọn yòókì ń ṣe ìjọsìn nípìnlẹ̀ àmọ́ níyàn tá a ní ló sọ wọ́n di kí ni ìjọsìn àwọn ilé náà wọ́n pọ̀ lọ jàǹdà lórí gbogbo àwọn dáadáa oríṣiríṣi tọmọ ẹ̀dẹ́ wọn ṣe tó àkọ́kọ́ òun ní ta ní al-ibadatu al-mahdo ìjọsìn ìpínlẹ̀ gangan tó ìjọsìn ìpínlẹ̀ yìí òun náà ló pín sí bí ọ̀nà mẹ́rin ìjọsìn ìpínlẹ̀ tó wípé ìpínlẹ̀ ìjọsìn ni lápòjúwe kàkọ́lá kaníká kírun èèyàn lè kírun tó ló fẹ́ fi gba tẹ́ kò pọ́síbù àbí tó ló fẹ́ kírun fẹ́ fi gba fàájì mo fẹ́ kírun fẹ́ fi rẹ̀ ìjọsìn ní nípìnlẹ̀ ìjọsìn náà là ṣe wọn fàtọ́ wa ní kíkiri lè bá yé wa ìjọsìn tá à ń sọ yìí ó kún sí bí ọ̀nà mẹ́rin ó ní àkọ́kọ́ nínú ẹ̀ ó ní al-ibadatu al-qalbiyya ó ní ìjọsìn ọkàn wa al-ibadatu al-qalbiyya ìjọsìn ti inú ẹ̀mí ibi tí ìjọsìn ti ṣe kí ni tó ti bẹ̀rẹ̀ náà nìyẹn wọ́n ní òun nìkan àkọ́kọ́ ibadatu qalbiyya. òun ni a máa rí kọ́wùlù kọ́lù a sì gbogbo àwọn mùdùmúdù ìtàkùn ní ìbádà ilé gbogbo àwọn kíní wọ̀nyí pàtó máa ń Awọn àwọn nǹkan tó ti pé àìmọye àwọn èèyàn nù lórí ẹ̀mí kí wọ́n bá ní ti ẹ̀mí ò ní nǹkan àkọ́kọ́ ìjọsìn ẹ̀mí yìí tá a ti sọ yìí a ní a ní kọ́ọ̀lù kọ̀lìyà ìyẹn ní ọkàn orí ẹ ọ̀rọ̀ sísọ orí ẹ̀mí yóò tún máa dùn pé ṣé a máa ń fi ẹ̀mí sọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ni náà ṣé ẹgbà kan máa ń fi ẹ̀mí a máa fi ń sọ̀rọ̀ ṣé máa jókòó lẹ́yìn sí yìí lápèjúwe ó lè máa dá nǹkan rò ní tó dárò tí ò sọ síta yẹn ó ń sọ lórí ẹ̀mí ara ẹni lẹ́nu mọ́ tí máa ṣe tán nígbà yìí sí ọba ṣe tán láńkọ̀ máa lọ mo bẹ̀bẹ̀ lọ báyìí. ìyẹn tó ń sọ yẹn pé kò sọ jáde ibo ló ti ń sọ ó ń sọ sẹ́ orí ẹ̀mí ẹ̀ tó ti ń sọ ìtòrí ẹ̀mí òun náà ń pè ní àmì ìtìkọ́t àdìọ́kàn tá à ń fi ọ̀rọ̀ sísọ ẹnu sọ nínú ẹ̀mí àwọn afáàní ń ní nǹkan àkọ́kọ́ wọ́n ní wọ́n ti sá mọ́ alẹ́ àìsíkọ́ọ́dì máa ní intaadi sínú ẹ̀mí wa táǹkọ́ sínú ẹ̀mí wa wọ́n ni àìsíkọ́ọ́dì ànáwó láàárọ̀bù ìlọ̀lá òun náà irú ní kéèyàn máa sọ sórí ẹ̀mí ara rẹ̀ nínú ẹ̀mí ẹ̀ pé a kò sọ́ba ní ìlẹ́yìn ọlọ́run kò sẹ́lómi kí ọmọ sọ lórí ẹ̀mí ààrẹ wọ́n ní eléyìí ni kọlu alìkọ̀lìbíyà ọ̀rọ̀ táàkù nínú ẹ̀mí wa bákan náà ní ẹlẹ́ẹ̀kejì òun náà ní iṣẹ́ ẹ̀mí torí pé iṣẹ́ ẹ̀mí ó yàtọ̀ sí ọ̀rọ̀ ẹ̀mí ni kí sọ pé ọlọ́run bá onìkan ló bá lò onìkan ló tó tó fún kò sí òun náà lọ́ba tó lè jí ẹ gbogbo àwọn ilé ìkọ́mọ kan fún ìgbà rẹ̀ ìyẹn tó ń sọ sínú ẹ̀mí rẹ̀ ẹ̀kọ́ tí ìrẹ̀bá ṣẹlẹ̀ nígbà míì àwọn kan ní yóò fẹ́ gbọ́n ìgbàgbọ́ yẹn wò kó àwọn kan fún ìgbà rẹ̀ fún à ah, no eléyìí ò lè ṣẹlẹ̀ àti tọ́lọ̀ máa ní kó ṣẹlẹ̀ àti ọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kejì wọn ni iṣẹ́ tí yóò fẹ́ mi ṣe iṣẹ́ tí yóò fẹ́ mi ṣe onígbà táwọn ìṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ àwọn kan tí wọ́n máa rẹ̀ ẹ̀sẹ̀ ní ẹ̀yìn lórí irú ìgbára lé ọlọ́run tọ́lá ní ẹgbàá lórí ọlọ́run orí ahọ́n ló ti bẹ̀rẹ̀ táwọn bá sọ tọkàn bá gbà kò lè rí ṣe táwọn bá gbogbo tóun káwọn lè sọ tí ọkàn bá ti gbà kínní yẹn kò lè rí ṣe náà bá wọn sọ wípé iṣẹ́ tó ń bẹ láàrin ahọ́n àtọkàn tó lágbára ni tí ò gbọdọ̀ tà sí ara wọn mùsùlùmí tó rí lànà àlùsùn náà. ìlànà tó ń ṣe ọlọ́sọ̀ láàrin wa tó fi fún wa ó bọ̀ wípé òun kẹ́kọ̀ọ́ débi wípé àtọ̀rọ̀ ẹ̀mí ni o àfiṣẹ́ ẹ̀mí ni o méjèèjì gbọ́dọ̀ máa lọ rẹ̀ kí ẹni méjèèjì gbọ́dọ̀ máa lọ tó bá dórí iṣẹ́ ẹ̀mí ní bí kò kéèyàn gbára nínú ẹ̀mí rẹ̀ alimahaba kéèyàn máa nínú ẹ̀mí ẹ̀ kó nífẹ̀ẹ́ ọba tó dáhùn. báwo ni oṣù àmọ́ ṣe táwọn ìṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ ni ìyẹn yàtọ̀ sí tó ń fẹ́ tó ń fọkàn sọ tó ń sọ ìgbà tí kan wá ṣẹlẹ̀ ń sìn tó wá fi kiri yàn tó fi ṣiṣẹ́ gangan tó wọ́n ní ọ̀nà àkọ́kọ́ tó di òpó àlè ìbádàmú òun ni kí ni alikọlbíyà àdìsọ́kàn wa ní nínú ọkàn wa ilé ìṣe pàtàkì tá a bọ̀rọ̀ mọ̀ gbogbo ìjọsìn tá a bá ṣe ibi tó ti bẹ̀rẹ̀ ibo ló ti bẹ̀rẹ̀ gbogbo ìjọsìn tá a bá ṣe ibo ló ti bẹ̀rẹ̀ inú ọkàn wa inú ọkàn ìjọsìn ti bẹ̀rẹ̀ jáde wá kò tó wá tọ́tọ́ wọn ní àìbáadátú kọlbíyà àwọn ní àìbáadátú kọlbí ìjọsìn inú ẹ̀mí ìjọsìn inú ọkàn. ẹlẹ́ẹ̀kejì tí ìjọsìn tó dì í mú òun náà ni al-ibadatu al-qawliyya al-ibadatu ni mo pè é al-qawliyya lẹ́yìn ìgbà tá à ń pò lórí ìtọ́kàn wọ́n kú ìjọsìn orí kíni orí ahọ́n tá a máa bọ̀ jáde àkọ́kọ́ nínú ìjọsìn orí ahọ́n ta ló lè sọ fún wa tó máa ní ìjọsìn orí ahọ́n ta fẹ́ sọ jáde kí làkọ́kọ́ ṣahada ìjọsìn orí ahọ́n àkọ́kọ́ tá a sọ jáde lẹ́nu lẹ́yìn ìgbà tá a ti kúrò nínú tọkàn àkọ́kọ́ nǹkan tó tàbùkátà ti gbogbo ọmọ ẹ̀dẹ́yìn òun náà ni kọ́ọ̀lù la ilaha illallah àkọ́kọ́ nínú ẹ̀yìn àkọ́kọ́ nínú ìjọsìn orí ahọ́n tá a sọ jáde. o ti wá kò lórí àsìkò lórí intaadi ọkàn ó ti wá bùkátà sí pé ọkàn yẹn ká gbé jáde káwọn ayé mọ̀ lórí kíni lórí intaasọ. Kọ́lá afẹ́ẹ̀kọ́ láìláìlá àpò inú ọkàn mi ló wà ọkàn mi ni sọ nínú ọkàn gbà nínú ọkàn wá ṣe kò sọ ọ́ jáde. Àkọ́kọ́ ìta sọ jáde, wọ́n ní qawlu la ilaha illallah. Òun ni nǹkan àkọ́kọ́ tí nǹkan mi ò gbọ́dọ̀ takò ó. Nǹkan mi wọ́n ṣe kí ni kò gbọ́dọ̀ takò ó. Wọ́n lọ́ba sọ pé wọ́n mí nà á nù bi kalimati at-tawhid. Eh, ìbádà orí ahọ́n tá a sọ jáde, ó bẹ̀rẹ̀ lórí حق كلمة توحيد شهادة لا إله إلا الله محمد رسول الله وقراءة القرآن من وجهة أوليها هناك عمق القرآن من وجهة أوليها ذكر الله تعالى بالتسبيح والتحميد كما شريك الأذكار سبحان الله سبحان الله سبحان الله والحمد لله والحمد لله والحمد لله قال لما أنه أذكار iṣẹ́ àkárò yẹn ìka kùránì ó ń ṣe kí ni ó ń ti ìjọsìn orí ahọ́n tó túmọ̀ sí tó gbà nínú ẹ̀mí ẹ̀yẹ ó ń fi ahọ́n ó fi ọ̀rọ̀ sí tó fi ṣe kí ni ó fi ń gbé jáde wọn kódà dá àwọn oṣù kí wọn máa sí ojú ọ̀nà ọlọ́run nínú ọ̀nà tá a gbà fi ahọ́n àti kí ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹ̀sìn kó máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó máa gbìyànjú láti ní lékún nípa ọ̀rọ̀ ìsìn wọn ní kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yẹn nínú àwọn ìjọsìn orí ahọ́n ni so òpó ìjọsìn ó di mélòó báyìí takà fún wa ó di mẹ́rin àbí kílà àkọ́kọ́ a ní ìbádátù alqalbiyya kílẹ̀ lẹ́ẹ̀kejì ìbádátú kọ̀ọ̀lìyà mo fẹ́ káàdì mú káàdì mọ́lẹ̀ ìjọsìn àbí àwọn òpó ẹ̀ lórí ọ̀nà tó pé tó la mú jáde àkọ́kọ́ òní ìbádátú kọ̀ọ̀lìyà ìjọsìn ọkàn nítorí bẹ́ẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni ìbádátú alkọ̀ọ̀lìyà èyí tá ìjọsìn tá a ṣe kí ni tá a kò jáde lórí ara wa àwọn ọkùnrin ẹlẹ́ẹ̀kẹta òun náà ni tó ń pè ní alibadatu albadaniya ìjọsìn tá a fi ara wa ṣe ìjọsìn tá a ṣe kí ni tá a fara fi ara ṣe ń tá a fi tá a fi sọ jáde tó kọ́ abúkátà ká ṣe níṣẹ́ báyìí wo ọlọ́run ló bẹ tó ti ọkàn ẹni ní ìgbàgbọ́ ẹni akọ́kọ́ lọ kí wọ́n ti ń pèrò ẹ̀ ọkàn ẹni ní ìgbàgbọ́ ẹni tó bá ti ní lọ́kàn. irú àwọn gbogbo àwọn tó bá nírú àjọkàn báyìí kò fòrò kẹfìrí ni wọ́n fi ń ru mú yẹn. ó túmọ̀ sí pé kò sí ìjọsìn àlùbàdàn níyà ní tá a fara ṣe. kò sí nǹkan kan tá a fara ṣe nínú ẹ̀sìn tó bá kàn ti sọ àmì ni ó ké ó dá ipò ṣe bẹ́ẹ̀ tẹ́ bá ti gbà á lọ́kàn ẹ̀ wà sọ jáde bá ti sọ lọ́kàn ó ti wà lọ́kàn yẹn tẹ́ ti sọ jáde yẹn ó ti tán. yẹn là á máa rí nínú àwọn ìran kan nínú àwọn onísúfí àwọn àgbà wípé tó bá bàbí lè jòkó lẹ̀ ṣe àtàlátì tó bá jẹ́ la ilaha illallah la ilaha illallah la ilaha aláwọ̀ tó bá ti lè ṣe o bùkátà sí. ìyẹn lókè máa ń dáná sọ pé ó ń bẹ nú àwọn ṣeun ṣeun mi wọ́n á ní kéékìrùn. àdìọ́kàn burúkú iṣẹ́ ìtọ́nu bí wọ́n fi omi. ó gbà lọ́gàn ẹ̀ pé aláàlá ó lè kọ́ jáde bí zikiri kọ́mọ̀ṣẹ́ àwọn àkàrò oríṣiríṣi wọ́n ní bàdàníyà ń kọ́ àwọn ìjọ sáà fi ara ṣe láwọn yòókù gbà tó ti gbà lọ́kàn tó ti ṣe kí ni tó ti sọ jáde yòókù ṣe kí ni tó fẹ́ pẹ́rẹ́. Nítorí sọ yìí kò yàtọ̀ sí ti ṣàìtàn lànà tó làálẹ̀ tó sọ fọ́lọ́. Ìwé yẹn báyìí ṣàìtàn ni wọ́n ṣàfiwé wọn. Àwọn tó bá ẹni tó bá gbà lórí ahọ́n ó gbà lórí ahọ́n àmọ́ kò dénú ẹ̀ kò dẹ̀ fi ṣiṣẹ́ ta ló máa fi lóyìn àbá ìjọ ọmọ ìyá ta lọ́wọ́ sórí àwọn ọmọ ìyá fèrèáwò náà ti fèrèáwò nìyẹn bàtà náà balẹ̀ la fẹ́ rí wọn àti ó sọ láìláìláìlá ó sọ jáde àmọ́ láìláìláìlá yẹn ẹ̀pọ̀ òṣèkéde kò gbóró nítorí pé kò dénú ọkùnrin kò dẹ̀ fi ṣiṣẹ́ ṣe ṣàìtọ́nù kọ́ làánà tó yìí ṣàtọ́n pé ọlọ́run ní ọlọ́run ó sọ jáde lẹ́nu ó sọ jáde lẹ́nu ní rọ́bì tàbí máa gùn ìkìlẹ̀ ọlọ́run bá mi nítorí torí ẹ̀nù mi ṣàtọ́n pé ọlọ́run lọ́lọ́run ẹ̀yìn ti kọ́ dàn ṣàtọ́n gbà pé ọlọ́run ò ní ọlọ́run pẹ̀lú àdì ọkàn ọlọ́run tó náà pẹ́ pé kàmọ́ta lè ṣàìtọ́n gẹ́gẹ́ bí ìṣe ṣàìtọ́n ìkọ́lẹ̀ lè ń sàn pàtó ẹ ṣe kẹfìrí pẹ̀lú lọ fọlámà kẹfọ̀rọ̀ nígbà tó mi bá ṣe kẹfìrí yẹn tán kọ́ọ́lá àtàtà wọn ọmọdé báyìí pé èmi bá rí wù mí ń kà èmi jìnnà sí ọ èmi àkáàkù láàárọ̀ balẹ̀ àti torí pé mi ṣàìtàn tẹ̀rí mo payọ̀ ọlọ́run alùkáàkù inú ló ti jáde wa kò ṣàìtàn nìkọ kọ́ùn ó ṣe ẹ̀ẹ́dìkọ́ kíni tó kù albadaniya ṣàìtàn òbí ara ṣe báwo la ṣe lè lè pàtó ó dùdú lè ádámà gbogbo yín ẹ forí balẹ̀ fún ádámà fàtàjà dúró gbogbo wọn forí balẹ̀ fún ádámà ìlà ìbílẹ̀ àyàtú ṣàìtọ́ nìkan ábàwọ̀ ìtàkùnà ó kọ̀ ó ṣe gírí mọ́ká ìkùgbà tó ń tó sọjá rẹ̀ lórí ahọ́n tó lọ́kàn yẹn kí ni òṣè kí ni kò sàǹfààní fún torí pé kò fara kò ṣiṣẹ́ ti kí ni àlùbàdàníyà àwọn orígun ìjọsìn ní táà ń sọ fún wa èyí ti kọ́ọ̀dù ìbádátú alqalbiyya ìjọsìn látòrí ọkàn wa tí ó jòkó lẹ̀ dáadáa tí nǹkan kan ò ní ṣe kí ni tí ò ní ti dànù lórí ìjọsìn pé ọlọ́run ọba yìí nìkan tuntun ni ó kan ó dùn ó korò ó ó ráìpù ni ó ṣe kí ni gbogbo ẹ̀ yóò jòkó lẹ̀ pé Allahu Allah ìbáàdà òun nìkan náà lọ́ba tí ó bùkátà síjọ sí ni àwa tún kọjá tí gbogbo yìí ó máa mọ̀ wá pẹ̀lú ẹ̀ lórí sísọ lìtìláwájú kùrán aka kùrán ìzíkìrìlá aṣàkàr ìdáwà tilẹ̀lá àti pẹ̀lú ká pèsè lójú ọ̀nà ọlọ́run à ń ṣe ìjọ torí àárín yẹn ó wá kọ ìbádátú àlùbàdàníyà ìyẹn ní ìjọ ti tara bóòlù àwọn ìjọ ti tara kàtọ́lẹ́ àti bàbá sọ aláwọ̀ akọrọlá wà kọ́ òdìdí ọlọ́kíwù ọlọ́mbùkún ẹ olọ́tí hajj ọlọ́mbùkún ẹ oyọ zakat ó gba awẹ́ àwọn eléyìí ìjọsìn kí ni ìjọsìn ara ìjọsìn bí nǹkan ṣe tó kò sí àtẹ́kùrù lórí àwọn kìnnì àwọn fáwọn mi dùn lórí ìbádàtúbàdà níyà yìí ọlọ́nilẹ́kẹta ọ̀sán afá mi fayọ nínú bàdàníyà yìí wọ́n ní àájú ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ ó náà ní àìbádátú àlùmàlíyà ìjọsìn tá a ṣe kí ni tá a fowó ṣe. wọ́n nírú ẹ̀ ní kálọ̀tì hajj wọ́n nítorí pé àlùbàdàníyà àti àlùmàlíyà ló papọ̀ mẹ́yẹ ní tá a fara ṣe àti dúkìá wa ó ti papọ̀ láàrin yẹn tó bá sanwó hajj láìpẹ́ wá ṣe kí ni wọ́n wá lọ tó bá níbẹ̀ láìpẹ́ bá lọ ṣiṣẹ́ àjẹ́ wọn pé yẹ à kèé ṣeré ń gbòtọ́ kèé ṣeré àtọ́ rárá wọ́n ní bọ̀tí kan méjì ló ti papọ̀ ń bẹ̀ yẹn tó níná owó ni àti níná ara ẹjọ́ ká dúró ti eléyìí bẹ́ẹ̀ lórí wípé ìjọsìn ó pín sí ọ̀nà mélòó mo fẹ́ kà ń ṣe ọ̀nà mẹ́rin ìjọsìn àkọ́kọ́ ni ìjọsìn tá a ṣe kíni pẹ̀lú kíni ìjọsìn ọkàn tá a fi ọkàn wa ṣe ìjọsìn ẹlẹ́kejì ìjọsìn tá a fi kíni ṣe tá a fi orí ahọ́n wa ṣe tá a pọ̀ jáde ìjọsìn ẹlẹ́kẹta ni tá a ṣe pẹ̀lú kíni òun náà ni tá a fi ara wa ṣe àpèjúwe kákírun kágbàwẹ̀ kákírun láà ìjọsìn káyọ̀ zàká ìjọsìn ẹ̀jẹ̀ká ìjọsìn táàbọ̀ kan ṣe àpèjúwe àti pàtó nọmba wán ìjọsìn táàbọ̀ kan ṣe àpèjúwe nọmba wán ká gbà á níbo tọ́kàn ẹ̀mọ̀ fọkàn sí ká gbà nínú ọkàn wa ẹ̀ka nífẹ̀ẹ́ ọlọ́run nínú ọkàn wa ó jókòó àlè kíláàsì gbogbo ẹ̀ bẹ́ẹ̀. ìjọ tọkànlélẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni tá a fi sọ àpèjúwe a fi ìjọ torí ahọ́n ṣàhádà ká pé kẹ́límọ̀ lá ilaha inú ẹni kí ni mmaka alukur'an inú ẹni kí ni kama kur'an inú ẹni kí ni inú ẹni kí ni tààmì sójú ọ̀nà ọlọ́run ó di ẹlẹ́ẹ̀kejì àtẹ̀wájú di ẹ̀ náà mú wá. bàbá ìdí ó máa rí àwọn kìíní ẹ̀dè mọ́lẹ̀ ní pé ká máa rí àwọn àpèjúwe tó fi mọ́ ẹlẹ́ẹ̀kẹta omi ìbádẹ́tú àgbàdà níyà ìjọ ti tá àti kí ni tá ṣe àpèjúwe bí ká kírun ká gbáwẹ̀ àṣẹ hajj àìgbàká ìjọ ti ẹlẹ́ẹ̀kẹ́ ni wọ́n ń kọ́ àlùmọ̀lìyà ìjọ ti tá a dúkìá wa ó wà pẹ̀lú ká lo dúkìá tá a fi dúkìá wa ṣe inú ẹ̀ làpèjúwe ká yọ zàká ká fi kọ́dákọ̀ ká lọ sí hajj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mo bá ní oríṣi ọ̀nà mẹ́rin táwọn kan pé tá a bá ń sọ ìjọsìn ìbádà ìbádà ọ̀nà mẹ́rin tó di ìjọsìn mú òun nílé kọ́lọ́mbà àdékọ́lá kó fi ojú ọ̀nà òdodo kó fi hàn wá kó fẹ́ tẹ́wá rí lẹ̀ sí orí rẹ̀. tọ́wá náà ní sí ìjòkó àfẹ́látù àwọn nǹkan tó yẹ kán káwọn èèyàn lélẹ̀ wà láìlà rí. àdéhùn ni wípé ẹ mọ́ pé ìyá látàlátù ẹ pé àwọn afá látàlátù kan wá sàlàyé àwọn anífàtúndù ṣe ìlànà ọ̀tọ̀ ètí òní ó lè fún yàn mùdúmọ̀dù ìjọsìn àwọn kò yí àwọn mùsùlùmí àwọn èèyàn mọ igbe tí àwọn táàjú oníkan tá àfi gbọ́dọ̀ dákẹ́ lélẹ̀ níta àfi gbọ́dọ̀ dákẹ́ òun lẹ máa ìdí ẹ̀ lẹ́sẹ̀ máa gbọ́ pé ọmọ mùsùlùmí ó ti ń ṣe mùsùlùmí tẹ́lẹ̀ gbàtẹ́ ló ní ìṣòro kan ó ti wá sọ̀dá sàn èyí lẹ́ máa gbọ́ lẹ́nu mùsùlùmí tí ó máa sọ jáde wípé ẹ̀sìn bàbá ò gbọ́mọ́lá ṣùgbọ́n náà nǹkan náà là ń sìn obìnrin ò lẹ́sìn àti gbogbo àwọn torí wípé ìtumọ̀ ìjọsìn lẹ́gbẹ̀gbẹ̀ ò yé wọn láti dáadáa ó gbọ́dọ̀ pé wọn náà wọ́n ń kírun ẹjú kí mílíọ̀nù àwọn kírun àwọn orígun ìjọsìn yìí ó bọ̀rọ̀ pé sangiliti tí ò bọ̀rọ̀ yẹ̀ létí kò bọ̀rọ̀ yẹ̀ létí ìyẹn bọ́ ṣe ìbádàtù bàdàníyà ìjọsìn ara títẹ̀ ní ẹ̀ ọkàn ẹ̀kọ́ máa mọ bẹ́ńbẹ́ kí ẹ máa jọ́ ti fọlọ́n kẹ́mi ẹ máa wà níbi nǹkan mi kò máa jọ́ ti fọlọ́n kó ti pé ẹ̀mí ẹ̀ ibi nǹkan mi kí n gúrì yìí tán náà títí wàá lọ bọ kìnní tí màá bọ kúrò àti tó lè lọ bí tí mo fẹ́ lọ káì káì so àwọn orígun ọ̀nà mẹ́rin lórí ìjọsìn mi ládọ́lọ́mọ àdìgbọ́lá kó fún wa ní àgbọ́yé kó fẹ́ tẹ́wá ilẹ̀ lórí ọ̀nà islam tó wàrà kàlá ọmọ fìhàn ṣẹ́rọ àlá ìlà ìlà hàn àtọ́kùnrin àti ìlú